رب العالمين والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه والتابعين لهم بإحسان إلى يوم الدين الله سبحانه وتعالى أترى الجاهل في محمد صلى الله عليه وآله وسلم 因为现在是西安人，你是否怎么说？哎呀，我个人的经济非常，我当然是。أعوذ بالله من الشيطان الرجيم بسم الله واشكر عليه oníṣẹ́ hajj ṣíṣe àwọn oṣù táà ń ṣe sí gbogbo wa lára. الحج أشهر معلومات àwọn iṣẹ́ hajj jáde ṣe àwọn ńlá ẹ bó ṣe wá ní kọ̀bàríyà ó tún lè wá ní ìṣàríyà nítumọ̀ wípé ọlọ́ọ̀bá fi fún wa nílò nípa àwọn oṣù tó yẹ ká ṣiṣẹ́ háìjì sí àtàwọn oṣù tá a bá ṣiṣẹ́ háìjì. ọlọ́run ṣàlàyé fún wa yẹ fún wa nílò làgbáyé àwọn oṣù tó yẹ ká ṣiṣẹ́ háìjì sí àti àwọn oṣù tá a bá ṣe sí. ìfìdí síra wọn àlàfáà ni wọ́n ṣòro iṣẹ́ hajj tá a máa ń ṣe oṣù tá a máa ń ṣe sí àmàrà jùlọ sọ̀rọ̀ nílẹ̀ nílẹ̀ àmọ́ alhaji wá ṣe lórí ìmọ̀ràn àdùnhájà fi aṣèwé ìmọ̀ràn ẹ̀sìnṣẹ́ hajj ní láwọn oṣù tó yọ̀ràn ìrìnàjò ẹ̀ṣẹ́ sí ìjásí tó tẹ̀ bá ṣe é mú oṣù ní tó yàtọ̀ sínú oṣù wọ̀nyí ọlọ́run òun gbà eléyìí náà bá fi mímọ̀ yí wáyé pé àbùkátà sí kí wọ́n máa sa oṣù ìrìnàjò gẹ́gẹ́ látàsàlẹ́sà lọ́tọ̀ ṣùgbọ́n ọlọ́run bá gbé láti oṣù láti gbọ́dọ̀ máa palẹ̀ láti hajj ṣíṣe àti sọ́síwájú oṣù tá a bá fi ṣe túnú àwẹ̀ ṣàwùwáàlì oṣù kẹwàá ojú ọ̀run gbọ̀dọ̀ kéyídà oṣù kọkànlá ojú ọ̀run àti ọjọ́ mẹ́wàá bẹ̀rẹ̀ àkọ́kọ́ ọjọ́ hajjá àwọn oṣù nílẹ̀ láti ṣiṣẹ́ hajj ní ìpalẹ̀mọ́ fún àmà palẹ̀mọ́ fún ṣe lẹ́sìn ṣàwùwáàlì. ẹni tó sì ṣe hajj tí wọ́n ní àníyàn rẹ̀ a máa palẹ̀ mọ́ fún olùdókòwò fáadà títí táàbù ọ̀nà tọ̀nà hajjá ní ọ̀dọ́ kejì ọlọ́run jáwéyà àlọ́hàjọ́ aṣíwọ́rọ̀ ní ìlú náà àlàyé tàbí ṣe síwájú nípa ìmọ̀ pàtàkì oṣooju ọ̀run yẹ̀sàlú lẹ́gàrẹ̀ ìràhí ńlá ẹjọ́ bá ń bàtà ṣiṣẹ́ hajj sí bóòlù sì sí lọ́wọ́ bóòlù ó sì ṣiṣẹ́ hajj ní àtọ́wọ́ gbà lọ́wọ́ rẹ̀ olùṣeéṣe ó dàbí ẹni tó fẹ́ kí wọn wákàtí márùn-ún tí òun mọ àwọn àsìkò tó náà ní ká òmọ́nú oṣù tá ń gbà sí lójú sánà kó ní oṣù bá lójú pọnlẹ fún mùsùlùmí ká mọ̀ nípa oṣù ojú ọ̀run tó oṣù mẹ́sìn wa oṣù mọ́gbàgbọ́ wa ó rọ̀ mọ́tò sí wa nínú sùdánù nínú oṣù mẹ́jẹ̀ẹ̀jẹ̀ yìí bàbá rẹ̀ tó bá ṣiṣẹ́ hajj tó palẹ̀ máa ṣe hajj ṣiṣẹ́ tí ò jẹ́nu ṣàwọn ìlú ṣeré sí i àbí ń palẹ̀ mọ́sẹ́ hajj ti ṣe kìí ṣe ní ọ̀pọ̀lọpọ̀ fáàdà ló palẹ̀ mọ́sí ìgbà tí ó tún wá ṣe hajj náà inú ṣe nínú muharram láìpọ̀bà mi ọlọ́pọ̀ nígbà tìrí náà ń jẹ́ ẹ̀rí níbi bí bá sí ní ẹ̀sìn kan náà sì lọ́rọ̀ bí bá sì ní olóòṣìṣẹ́ ní orí náà sí pé kí ẹ ṣe bẹ́ẹ̀ náà lẹ́sìn gbọ́dọ̀ ṣe ẹ̀ gbọ́dọ̀ ṣe báyìí káwálé nìkan wá lóun fẹ́ràn ọlọ́run títí agbó mẹ́ta òun máa ń kásìbá jù gbogbo mùsùlùmí ní sọ̀rọ̀ pé nílẹ̀ yorùbá wọn láti tàbí lọ́wọ́ yìí agbó mẹ́ta òun síbi òjijì ó ní kò rí bẹ́ẹ̀ nígbà bá nìyẹn mẹ́ta òun máa kí síbi òjijì láti mẹ́wàá ọ̀sán mọ́kànlá wọ́n kí ló dé onígbà tí wọ́n máa kí ṣe ní sí ní ẹ wọ́n náà ṣe ìṣàfà yóò pọ̀ ní ẹ̀rọ ẹ̀fún yé alìsíláàmù dínú wáṣẹ ẹ̀sìn ìránṣẹ́ látọ̀dọ̀ ọlọ́run sí wa ni tọ́lọ́run òfin bá àṣà àwọn adá òfin bá bó ti wu ẹni kò wọ́n kádá òfin bá fẹ́ ẹnu tó wá dá ìfẹ́ ẹnu tọ́lọ́run jẹ́ síláàmù òfin tọ́lọ́run jẹ́ síláàmù bí bàbá jẹ́ mùsùlùmí gidi àfikó tẹ̀lé ìdájọ́ ọlọ́run lórí gbogbo ìjọsìn gbọdọ̀ sí àdádálẹ̀ alhamdu aṣọ́rò ìrìnà àrùnmà ọlọ́run bí wá ní ìwà àrùnṣẹ́ hajj kò rí jù àwọn sultana ṣe sí ìrìn jù torí tó fi rí bẹ́ẹ̀ ní ilé kìí sàwọn àkọ́kọ́ ìran àbíjọ tí kò ṣiṣẹ́ hajj lókè ètò aṣàlàyé fúnra wa lánàá àbí ní tọ̀sí ìròyìn síwájú gbogbo àwọn ẹsẹ̀ ẹ̀gbọ́n tí tá ń ṣe wọ̀nyí àwọn àdájọ́ náà tí wọ́n síwájú iṣẹ́ náà ṣe wọ́n ṣe gbogbo wọn ó kẹ̀ ní ọ̀nà tọ́nà wọn ti gbàgbé òfin àwọn ẹsẹ̀ ìjọsìn fún ẹ̀kọ̀ọ̀kan wọn láti síra wọn. iṣẹ́ hajj ṣáájú àdájọ́ ìbọ̀rí mọ́ ẹ̀dá kan ò sí lókè ìbẹ̀rẹ̀. ẹ̀dá kan ò ṣiṣẹ́ hajji fọlọ́run tó lọ́wọ́ ti gbé lójú kalẹ̀ fún gbogbo àwọn àdáyé tí wọ́n wá sáájú àdáyé ìbọ̀fín orí àdáyé ìbọ̀fín wọn lè sàlẹ́hàn iṣẹ́ hajji ṣe ti bẹ̀rẹ̀ wà á ti sínú ìlà sílẹ̀ àti àjọjà jára wà á dáhùn lọ́wọ́ mi يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق ọlọ́run wọ Ibrahim fèrúnsẹ́ hajj sí tí àwọn èèyàn ní sọ́rọ̀ hajj tó lẹ́yìn sọ́rọ̀ yìí sọ́rọ̀ hajj ló fi ṣàlàyé sẹ́ hajj sí nínú ẹ̀sìn tọ́lọ̀ pẹ̀lẹ̀ fún lórúkọ sọ́rọ̀ hajj wà á ní fi náà sí hajj ìwà láyé ìbọ̀ ìmọ̀ ayé ìṣẹ̀lẹ̀ ìrúnṣẹ́ hajj ti ṣe sí ti gbogbo àwọn èèyàn. Yà tú kẹrin dára wọn wà aláìkòlùkọ́ mìíràn ìrìnà tí ìlànà olùfàjì máa ń kọ̀. Bó bá ti gbèrú rẹ̀ sí ti àwọn èèyàn, àwọn yóò jáde wá ìjálá jámù rọ́ọ̀jì láyé tí wọ́n máa fẹ́ sára wáyé wá. láti gbogbo àyè ni wọ́n wá wàhálà olùlọ ìyá tí àwọn tí wọ́n ní nǹkan ààbò wọ́n lẹ́sìn wọ́n ní kẹ́tẹ́kẹ́tẹ́ wọ́n ní àwọn nǹkan tí wọ́n fi gbogbo wọn náà máa wá látàwọn ọ̀nà tó kéré ń wọ́n sọ fún wa nínú àwọn àkọsílẹ̀ yẹn. Ibi àlẹ́ ìbọ̀lùmọ́ alẹ́ sẹ̀lẹ́m nígbà tó ń gbọ́ iṣẹ́ ilé ìlẹ́sọ̀rọ̀ ọlọ́run wà tó ń ṣe. Ó ní wọ́n lọ́run, á nà ẹ́ sẹ̀rù náà kí wọ́n wá ha táwọn ọlọ́run sọ pé iná ààrẹ ní kẹlẹ̀ ọ̀pọ̀ ààrẹ ilẹ̀ ìṣẹ́sá títí ẹni kó mú láàrin òṣìṣẹ́ tó ẹ̀rùn sọ fáwọn èèyàn káwọn èèyàn ó gbọ́ tí wọ́n wá ọwọ́ àwọn ọlọ́run ló wà yẹ́nà jẹ́ ọkùnrin ọ̀sùn jẹ́ dáyà láti ààrẹ ìrìnlẹ̀ ليس عليك هداهم ولكن الله يهدي من يشاء òòlù ń gbogbo àwọn èèyàn mẹ́rin jíjẹ́ ní kó o sọ fẹ́ nílò yóò gbọ́ ẹ̀tọ́nà bá tó fẹ́ nílò náà ló bá gbọ́ tí ó tún gbà ẹ̀tọ́nà bá sì fẹ́ dáadáa fún ó ti ẹ̀dẹ́ mọ́bẹ̀rẹ̀ pọ̀ ló bá sì gbọ́ ní mọ́lò لأن قلوب العباد بيد الله torípé ọkà ẹrú sí ọlọ́run ọwọ́ ọlọ́run ló wà ọlọ́run a sì máa yí ọkà yí bó bá sì fẹ́ a máa yí padà bó bá sì mú wà nínú kàlàjà ní ilá sọ̀rọ̀ ẹ̀yìn mọ̀sẹ̀kùn ìlànà tó ní wà ní Muhammad ìdá ìdílé iṣẹ́ tàbí mọ̀nà kò sí wà sí fáwọn èèyàn kò gbà wọ́n mọ́ràn kò sì kìlọ̀ fún wọn kò ń bí tí ò dá ń já fẹ́ràn wà lábí yẹn wà máa ká lẹ́yìn lọ́sí àrùn tòmínà ìlà ìlà ìlà ìlà ويجعل الرجس على kó jẹ́ mùsùlùmí ò ló kò sí ó sí fún ẹ̀mí kan kó gbà fọ́lọ́run síwájú jẹ́yìn kò sí ó sí fún ẹ̀mí kan kó di mọ́tàlẹ́ wánú ẹ̀sìn ìlà ìdíje ìlà àyàdúgbò ní ìrọ̀lá ọlọ́run wáyé ìdáhùn òròyìn sàárà lẹ́sìn àdáyà àtọ́run ọlọ́run ti fi dí lákàyè àwọn tí ò ní sí lákàyè láyé wọn ní rọ́nà mẹ́rin ilé ìdàlẹ́ ìbúrẹ́tù ṣe ó pèrú sí aláàjì fáwọn èèyàn àwọn èèyàn sì jáde wá láti gbà náà ní káṣíṣẹ́ hajji ti di ẹ̀sìn ìbéèrè tí mo wá wáyé ní wípé àwọn ànábì míì tí wọ́n tún wáyé lẹ́yìn ànábì ìbùrọ̀ ní sáwọn náà ṣiṣẹ́ hajji ọ̀pọ̀lọpọ̀ wọn ní ìjíṣẹ́ wọn ọ̀rọ̀ ní ọ̀rọ̀ mọ́ta alẹ́bí Ibrahim alìsẹ̀lẹ́m àwọn tó gbajúmọ̀ jù náà wọn rẹ̀ ní Ismail àti Ishaq látara Ismail ìrànà Muhammad ìtìjáde alìsẹ̀lẹ́m látara Ishaq àbàní sọ̀rọ̀ ìtìjáde gbogbo ẹ̀rí àbàní sọ̀rọ̀ ìlú àwọn àrẹ́kùnrin wọn iṣẹ́ ìjọsìn ọ̀rọ̀ mọ́ta tó bá ti gbọ́rọ̀ wọn lọ́kẹ́ àwọn la ó mèrò bí ìbáda ti hajj bóyá wọn bá ti pamọ́ láti ká àwọn ti ṣe hajj. àmọ́ alábi ismail alayhisalaam tí jẹ́ bàbá ńlá fún alábi muhammad alayhisalaam iṣẹ́ hajj tiwọn iṣẹ́ ẹ̀sìn tí wọ́n lọ́kà so alìtẹ̀mọ́ wípé ní tí bá ń yà wọn kọ́kọ́ ma anábì Ismail wọ́n mọ̀ nípa hajj ṣiṣẹ́ ìbẹ̀rù òfin wa sòdídé tó fi ṣe ọlọ́run bá dé lẹ́yìn ìkẹyìn òun náà tó wá ṣe tẹ̀jíjé òdí ìsàrẹ̀jì ó wá tún ṣe sẹ́ẹ̀sì àwọn tó síwájú rẹ̀ tó tún wá sí lọ́tún ọlọ́run fún ní àwọn ìdájọ́ míì fún tí ládàá rẹ̀ ó gbé òun ni fi rí rẹ̀ wípé òjíṣẹ́ náà alẹ́ sọ́lá àti sẹ́lá kìí ṣe ní àkọ́kọ́ tí kò mú kankan wá nínú ẹ̀sìn tí àlejò kò mú wáyé ibi dájú wa ń sọ wípé ẹ̀sìn rẹ̀ lè fi tayé lóko lọ kò lè máa kún tóbi rẹ̀ á yí rẹ̀ wó sóní gbogbo tí àlejò fi àwọn èèyàn sí inú ẹ̀sìn Islam náà ní gbogbo àwọn àlejò tí wọ́n síwájú rẹ̀ náà fáwọn èèyàn sí ibi dájú àlejò Islam náà lẹ̀sìn àkọ́kọ́ náà lẹ̀sìn àbáláyé náà sì yóò máa jẹ́ sìtáì kí á mọ̀ ó fi dé ìdókòwò náà nìkan lẹ̀ sí ọba fọwọ́ sí kú sí gbogbo àwọn àlẹ́bí ọlọ́run táyé mùsùlùmí mùsùlùmí gbogbo wọn ما كان إبراهيم يهوديا ولا نصرانيا ولكن كان حنيفا مسلما وما كان من المشركين àwọn àsọ́rọ̀ kó bíbà tí gbogbo lọ fàmọ́ra wọn sẹ́nà wípé àdìgbòdú náà wà ní múra lọ. ẹnu omi tí wọ́n bá nínú àwọn àkọsílẹ̀ nípa ìwà yìí máa ń sìn náà gbogbo àwọn náà ló ń tẹ́jọ́ mọ́ lẹ́yìn rẹ̀ wọ́n á pàpò mọ́ rẹ̀ mọ́ra wọn Ibrahim yẹ̀wò yìí yẹ̀wò sọ bẹ́ẹ̀ ní ìgbẹ́ ń yẹ̀wò yìí nìsọ́rọ́ náà ní Ibrahim nà sọ́rọ́ yìí ọlọ́ni ẹ̀pẹ̀lú mímá إبراهيم ما كان إبراهيم يهوديا ويهودي كسراني ولا نصرانيا ونصارى قطعي موسي ولكن إن كان حنيفا مسلما كنا مسلمي كبار من رؤيه مسلمي كبار الحنيف الموال من الباطل الى الحق الموال lẹ́lbáfún lẹ́lhàt ẹni máa ń sẹ́rí pò níbi ìbàjẹ́ lọ bí òun níbi àṣàwọ̀ oṣù ọlọ́ni mùsùlùmí àdáyé ìrọ̀lẹ́ mùsùlùmí tí ò fẹ́ lọ fún síláàmù rẹ̀ ní mùsùlùmí tí ò fi jàǹbá fún síláàmù rẹ̀ ní mùsùlùmí tí wọn bá kú fún mọ́ síláàmù rẹ̀ ní ó má níwájú lẹ́yìn níwájú ọlọ́run lórí síláàmù jíjẹ ajẹ́gbẹ́rí alẹ́bí Ibrahim yóò máa jẹ́ bàbá àgbàgbọ́ fáwọn mùsùlùmí ó tún àkídà ìsìláàmù ṣe fáwọn mùsùlùmí kálẹ̀bí tó dé ó tún àjọ́gbà mùsùlùmí ṣe kalẹ̀ fáwọn mùsùlùmí kálẹ̀bí tó dé mẹ́jára rẹ̀ ń fi dí ìrìnà àwọn ọ̀rẹ́ هو سماكم المسلمين من قبل والبعد أبا جلال جل مسلمين أسأل النبي إبراهيم لكن جل مسلمين gbogbo wa sì ní obìnrin àná Muhammad sallallahu alaihi wasallam ní ọdún sọ pé olóòrùn kọ́dá sí ayé wọn láyé wo olóòrùn dá ní ọlọ́wọ́ wá ìmọ̀lẹ́ ọ̀sùn tó mọ̀lẹ́ ìṣúná ìjẹ́ náà ìmọ̀lẹ́ ìwò ọ̀ṣọ́ ìjẹ́ tẹ́ bá ti fẹ́ wu ìwà ìwọ̀n kan nípa náàbì fún máa ń gbé láyé lọ́mọ̀ sàánà yóò sún fí o sọ́bùsọ yìí pọ̀ nítorí ọlọ́run ìkánu wọn ní ó ní gbogbo sẹ́ẹ̀sì tí ọlọ́run fi rán ànábì lánàbì kan ṣe ní nítànàbì ò bá ṣe ṣe ọlọ́run lè má nàbì ni ṣé wọ́n má nàbì ni ọlọ́run ká nàbì mú ara àwọn èèyàn ilẹ̀ ara Nàìjíríà náà ni ara àwọn èèyàn ara àwọn èèyàn كلا بتقول في أنا سنة يقول جانا يقول جنيا كي صلون وطلون وبلون وباتا وطلون سنبي قل إنما أنا بشر مثلكم ọlọ́run já máa ń kùrán kí èèyàn bí ti wà lànàbí wọ́n náà ti sọ ọ́nà àdéhùn ẹ̀rọ pé nínú àlàbàṣà ọ̀rọ̀ ìfúrúkún أنسى كما تنسون فإذا نسيت فذكرون كل يبيتنا لمنا بأسن كبيرا تدرين سلسلين سلسلين bẹ́ẹ̀ni bá ti gbàgbé nǹkankan ẹ̀ràn mi létí tí ẹ̀kọ́ máa ń lọ́wọ́ adé sí tọ́lá náà gbàgbọ́. iṣẹ́ hákìtá ìlú ṣe ànábì Ibrahim lẹ́ni àkọ́kọ́ tọ́lọ̀ tó sí ní òfin fún ló sì máa jẹ́ iṣẹ́ ìjọsìn jákèjì àmì èdè ibẹ̀ láti rí pé gbogbo orílẹ̀-èdè tí ń pera rẹ̀ mùsùlùmí tí máa ń ní ààyè ìgbà tí wọ́n ti lè máa ṣiṣẹ́ hajj tuntun mọ́kà lọ orí ìbàjẹ́ wọn wà ní òsì lórí òótọ́ torí pé ká ní ànábì Ibrahim alayhi salam ó fẹ́ ṣe tẹlẹ́yàmẹ́yà torí kìí ṣe ìrànlọ́wọ́ mọ̀tọ́rọ̀ ní wàhálì fìnẹ́sì hajj síbẹ̀ ní kó padà sí ìrọ́ọ̀kì nínú rẹ̀ kó lọ kéde sí hajj sí àbí kó bá tẹ̀ ní ìrọ́ọ̀kì tó ti jáde tó ti ẹ̀skẹ́ọ̀lù òun lè padà síbẹ̀ síbẹ̀ ní kó padà sí filasin tó ti bẹ̀rẹ̀ wọ́n filasin sáà ni mama ishaq sarah sáfìnà wa kí ló dá ní dáná ìwé mi padà síbi lásán pé ìgbà tọ́lọ̀ wọn bá ti parí lásán kí kéde sí hajj pé wàá ní gbó mọ́kà ọ̀rọ̀ tí kí pàṣẹ rẹ̀ filastin kí n gbàdá sẹ́tù sí máa padà sí. فماذا بعد الحق إلى الضلال فأنا تصرفون وأن كعبة كبيرة ثم أبا حاجة وكان هذا مجوني كان إلى يبايع pé fún wọn padà wọlé àwọn náà ti ní káàbà nàìjíríà àwọn òun sáwọ́kí wọn ọlọ́mọdé sí odò wà kò sẹ́ jésù láì tó mídíà mẹ́sì tó lókún mídíà ìrìn iṣẹ́ ńlá ńlá ló dẹ́rù ṣẹ̀tàn láti dojú ẹ̀sìn máa wọ̀n lọ alùlábẹ́sùn síláhùn kọ̀wé ìrìn ṣẹ̀tàn gbogbo ẹni bá ti dojú ẹ̀sìn fáwọn lójú pé iṣẹ́ tó lágbára ló jẹ́ ṣẹ̀ fún wa lẹ́sìn tó ti tọ́lọ̀ ti ṣàlàyé rẹ̀ fáyàmì tánàbí rẹ̀ ti ṣàlàyé rẹ̀ fáyàmì mà àdéṣùláàtìṣàlá kẹ́dà kan wá ní òkú wá ní ẹ̀yìn mùsùlùmí nàìjíríà náà lọ́dọ̀ àwọn ará nílò ọ̀rọ̀ kàkàmá òun ti rí òkè kan òkè ara bá kalẹ̀ fẹ́ràn òun sì kọ́ kàábà kan kalẹ̀ fẹ́ràn òkè kan sáà tẹ̀wọ́ bá lọ́wọ́ rẹ̀ ṣùgbọ́n báyà ń jẹ́ tó tàn sọ yìí àwọn èèyàn náà lọ bí tàn wí níbi náà látàrí dogmatic followership tí wọ́n sáwọn lórí wọn gbọ́gbọ́gbọ́ iná ẹ̀ èyí tẹ̀lé yẹn gbọ́gbọ́gbọ́ nú ẹ̀sìn ìmọ̀lẹ̀ yẹn tún tẹ̀lé yẹn àti làákàyè kì í sí gbogbo ẹni tí gbogbo ohun tẹ́ni tí yóò mọ̀ síwádìí torí pé mọ́ ẹ̀sìn yẹn ti sọ̀rọ̀ ẹ̀yẹ̀kan ló parí sí ibi tó parí sí lọ́dọ̀ ẹ̀yẹ̀kan níbẹ̀ ló ti bẹ̀rẹ̀ lọ́dọ̀ ẹ̀lòmíì ọ̀pọ̀ tó sì lè hù sí ẹ̀yẹ̀kan ló máa sẹ́lòmí inú ẹ̀sìn tí wọ́n sì pẹ́ tí wọ́n mú nínú wípé àlọ́bì ìtẹ̀rí rẹ̀ nínú Islam tó bá sì pé tó inú ẹ̀sìn kéré kọ́ bẹ́ẹ̀ lọ́dọ̀ àlùkìyàmá Allah subhanahu wa ta'ala ò ní bẹ́ni tọ̀hún jáde wípé òun lànàbí rẹ̀ ànábì gbogbo wa ẹnìkan ṣoṣo òun náà Muhammad ọmọ Abdullah alayhi afọ ìsọlá àti wàhálà tẹsí. Tòyẹ́ sọlá káyé ìyẹn fẹ́ràn yìí fẹ́ràn àwọn Tunisia àti níbi tí wàhálà lọ sí káàkiri Nàìjíríà nínú sí ìgbà náà kí bá ṣe ìkẹ́ ọlọ́run wà nínú ẹ̀ àtàwọn tọ́lọ̀ ń lò sábà rí lórí ọ̀rọ̀ yẹn lórí padà kó gbá wọn wọlé tó fi wó àyè yẹn rẹ̀ gbogbo àwọn ọ̀dọ́ tó ṣe báwọn ará wa ṣe nínú bíbí anẹ́sì wọn tó fàbí ọlọ́run bàbá wọn làwa náà ṣe wọ́n ṣẹ́gun àwa náà ṣe wọ́n ti bí díà nínú àwọn iṣẹ́ ẹ̀jọ́ sí àwọn ànábì wọn àwọn náà sì ti wá náà lẹ́yìn ànábì sì kàn wá nílọ. yàmọ́ tẹ̀lé àwọn láàmú tí wọ́n síwájú ní o لترجع سنة من كان قبلكم شبرا بشبر ذراعا بذراع حتى إذا دخلوا جحر رب لدخلتموه قيل الظلم والفرس قال ومن إذا kọ́lá wà mẹ́rin àdébìnrin ní ẹ̀sọ́ ra yín ìlú sì fẹ́ súnmọ́jú ní wípé àwọn ìlànà àwọn tí a rán síwájú ní ẹsẹ̀ máa tẹ̀lé wọn wọ́n bá sún ẹsẹ̀ kẹ́rẹ́ ẹ̀yìn oṣù tẹ̀lé wọn ẹsẹ̀ sí ní wọn tó bá jẹ́ pé ẹnu ìgbàwọ́wọ́ náà wọ́n bá fi ṣe ìtọ́sẹ̀ nínú ẹ̀sìn wọn ẹ̀yìn ẹ̀fẹ̀ sí ní wọn débi pé tí wọ́n bá wọ́n ní kòtò wọ́n bá wọ́n ní ìwà gíríjì ẹ̀ bá wọ́n níbi dẹ́fẹ́ fẹ́ràn wọlé àṣàbà bí arẹ́bìnrin lè wípé kó iṣẹ́ náà sí àwọn róòmù táwọn pàṣẹ ló ń fàásì àwọn náà sì láwọn yòówù náà láwọn sọ alábìnrin ta wá ní tí ò bá لا أسأل الله وما أنزل الله فيها من لا بالكتاب ولا بالسنة الصحيحة ní mùsùlùmí gbọ́sọ̀rọ̀ sí ẹ̀sìn ẹ̀ ní ìbàmbá náà ti ní aṣínú ẹ̀sìn mọ́fífẹ́ ẹnú rẹ̀ ṣẹ̀sìn ní islam mọ́fí àṣà ẹnú rẹ̀ ṣẹ̀sìn nínú islam mọ́fí bí àwọn kan ṣe ń sin inú ìjọsìn tí wọ́n ṣẹ̀sìn nínú islam bọ́lọ́wọ́ bá rẹ̀ bá ṣe ní oṣù islam ló ti ṣe bí ẹni tó bá rán sí ọ jíṣẹ́ ńlá tọ́lọ̀ ọlọ́kẹ́yìn bá ṣe ní òṣìṣẹ́ sí bẹ́ẹ̀ náà ni ó ṣe ṣe kó bá ṣe bẹ́ẹ̀ ló fi ní àtìwọ̀ sáré inú ẹ̀sìn kó bá ṣe bẹ́ẹ̀ ni àwọn aláàdá tó wọn kàn wájú ọlọ́run lórí ìjọsìn rẹ ló fi rí kó bá ṣe bẹ́ẹ̀ ẹ̀lẹ́nu fi jẹ́ tiẹ̀ ọ̀lẹ́ àti ẹ̀rọ ọ̀pọ̀lọpọ̀ àyẹ̀wò kọ̀ọ̀án ọlọ́rin ara ọ̀sọ́pá lẹ́bí pé wà lẹ́bí sàlàyé fáwọn èèyàn ẹ tẹ̀lé ọlọ́run ẹ sì tẹ̀lé àdáni lẹ́yìn ní ọlọ́rin wà mẹ́yìn ní láhà ọ̀rọ̀ sóòlù ẹni bá tẹ̀lé ọlọ́run tó ń tẹ̀lé àdáni náà pásẹ̀ náà rí ìlànà tí òṣìṣẹ́ lábá ń wá fún wa níbi gbogbo iṣẹ́ ọjọ́ sí wa àgbọ̀dọ̀ fífún àti gbọ̀dọ̀ yọkó àdínkù gbọ̀dọ̀ bẹ́sì lọ́dọ̀ tí wa àdínkù gbọ̀dọ̀ bá bádìkú bábá ó ti bí díá bádìkú bábá ó ti bí díá bá ṣe jù bábá ó ti bí díá bí àṣẹ ètò bá wọnú ẹ̀sìn wa bí díá náà ni ìdínà sẹ́rọ̀ ọkọ̀ lọ́sẹ̀rọ̀ agbẹ̀yẹ̀jú الصراط المستقيم هو الدين الذي رسمه النبي عليه الصلاة والسلام لأصحابه وللأمته واستنى بهذه أصحابه وتابعون لهم بإحسان إلى أن تردوا لي تردوا تردوا تردوا ناني لننتي على نبي الله تعالى مع الصحابة على قام سوري وبعد السن كان إنه وين tí ò bá ti jọ tànẹ́bì ọlọ́run nígbà bó bá sì jọ tó jọ tànẹ́bì táníyàn tí ò bá ti jọ tọ́nà tó ò sí torí tọ́nà náà ó wà sùnẹ́tì lóòótọ́ kúrò tó wà sálàfík nínú gbogbo ìjọsìn rẹ̀ àbákárí mi náà ni alùpùpù náà mo máa ń ṣe eré náà ìsìláàmù bẹ́ẹ̀ náà tẹ́lẹ̀ فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج ọlọ́run ní ẹni tó bá gbèrè ṣọ́ọ̀mù tó ṣe hajj ṣíṣe ọ̀nà tọ́rọ̀ ìhìn hajj àwọn àfáà ti ìmọ̀wọ́ra wọn ìmáàlì fárọ̀ kí ni túmọ̀ fàrọ́bọ̀ àwọn kan ní ẹni tó bá ti gbé aṣọ ìrìn ọmọ òkun ṣiṣẹ́ hajj ìtumọ̀ fàmà ìfàwọ́pọ̀ àwọn kan ní ẹni tó náà bá ti ṣe ní dandan fún tó náà sì wá pinnu rẹ̀ bóun ó ṣe é bìmáàlà ìjà wọ̀rọ̀ ìzán ẹni tí ọlọ́run ọba ti ṣe gbogbo ọlọ́run ọba ṣe ní dandan fún pẹ̀lú lọ́jẹ̀ mú pé ìyẹn ní agbára àlàáfíà ó ní kápá àtakò pẹ̀lú gbogbo lọ́wọ́ ó fi lè ṣe irú ẹni ẹ̀tàmọ́ farọ́bọ̀ ó ti gbọ́dọ̀ pinnu kó ń fẹ́ lọ ṣe ìyẹn ti pinnu fẹ́ lọ ṣe ó ti wá dé ìrọ̀mù láti ṣiṣẹ́ hajj فلا رفث ولا فسوق ولا جدال في الحج àwọn nǹkan wọ̀nyí lè wọ̀ fún gbọ́dọ̀ súnmọ́ ara àwọn ọ̀yí kí ni wọ́n fún gbọ́dọ̀ súnmọ́ wọn fẹ̀lẹ́ arọ́fẹ̀s ó súnmọ́ obìnrin rẹ̀ nígbà tí ṣiṣẹ́ hajj lọ́wọ́ ó ti dè wọ̀ arọ́fẹ̀s máa ń jìmọ̀ rẹ̀ ẹ̀wọ̀n ọ̀dìmọ̀ tó jìmọ̀ rẹ̀ arọ́fẹ̀s ní ìdílọ́wọ́ onígbogbo ọ̀rọ̀ tí lọ́pọ̀lọ́ ya máa ń sọ tí ìbára ẹni sàṣìpapọ̀ ó mọ̀ wá lórí ẹlẹ́dàá onílé ìsira gbogbo àwọn àtìsí wọ́n bí ṣe máa ń wáyé láàrin ọkọláya nínú ọ̀rọ̀ sísọ nínú ìṣesí tọ́pọ àtìyàwó fi máa fẹ́ ní àsìpapọ̀ lásìkò àwọn òkè wá wáyé ní yàrá bí ayé àwọn sí ayé àti ọ̀rọ̀ rọ̀mọ́à òṣèlú aláàkùn lẹ́yìn tẹ̀ka sí yàrá rọ́fà tó láàrin sàmì pẹ̀lú rọ̀mọ́dọ́ọ̀nì ọlọ́run bá sí ní ẹ̀kọ́ kẹsí máa wọ̀n ní ẹ̀bá wọn ní àsìpapọ̀ àmọ́ ní iṣẹ́ hajji ṣiṣe láwọn ọdún a ṣe àtòrú rẹ̀ àtọ̀sán rẹ̀ ẹ̀ gbọ́dọ̀ súnmọ́bìnrin àtọ̀sán rẹ̀ rẹ̀ ní ọjọ́ kẹjọ ọ̀rùn tẹ bá ti kó mọ́kà tẹ̀ lòmùná ìyàwó tó mú lọ síṣẹ́ hajji ṣe o bẹ́ẹ̀ sì ni gẹ́gẹ́ o lè fọmọbìnrin náà lọ́kọ̀ lásìkò sẹ́hàjì lọ́wọ́ o lè fọmọbìnrin lọ́kọ̀ lásìkò tó sẹ́hàjì lọ́wọ́ bẹ́ẹ̀ ni obìnrin ọmọbìnrin náà tí lọ́jọ́ ọkọ̀ náà o lè máa bá sọ̀rọ̀ kó fẹ́fẹ́ lásìkò sẹ́hàjì lọ́wọ́ lẹ́wọ́ adé mọ́ta òsì tí wọ́n adé nàìjíríà tẹ́lẹ̀ tó rò láǹfààní àti bá padà rí kára ó ṣe déédéé náà ó ti ṣe déédéé o oníṣe kiri o ti ṣe déédéé nígbà bá parí iṣẹ́ hajj yìí ẹ̀hẹ́ ìgbà náà ló ṣe kiri ó tó ṣe déédéé. فلا رفث ولا فسوق ولا جدال في الحج الفسوق جمع الفسق والفسق الفسق الخروج من طاعة الله الخروج عن طاعة الله ìtí ń jẹ́ fún sóòkù nínú èdè Yorùbá ni wà kò kí wà kò kí ní kéèyàn jáde kó ní tẹ̀láṣẹ Ọlọ́run lọ́pọ̀lọpọ̀ ọgbà alifusóòkù ṣẹ̀lú rọ́hálẹ̀ làkàlá àrọ̀dáì làkàlá àrọ̀dídà lọ́pọ̀lọpọ̀ ọgbà sábà ní gbọ́dọ̀ fusóòkù ó ní í ṣe pẹ̀lú àwọn ìwà rẹ́dẹ̀rẹ́dẹ́ àwọn ìwà àdọ̀tí tí máa ń tàbùkù ẹ̀sìn yẹn tí ń tàbùkù ọmọlúwàbí yẹn ní jẹ́tùsọ. tó lọ́pọ̀lọpọ̀ gbà kí é túmọ̀ kú fún àgbà tó bá tó débi ọ̀rọ̀ àti ìdá túmọ̀ kú fún. وقلنا للملائكة اسجدوا لآدم فسجدوا فسجدوا إلا إبليس كان من الجن ففسق عن أمر ربه níbẹ̀ yẹ kó túnmọ̀ fún fún. Ẹgbẹ́ àti ìsìnkú kó túnmọ̀ fún fún bẹ́ẹ̀ ni pé ọlọ́run ti sọ láwọn àyè míì wà sákìbára wọn kẹ́rẹ̀ rẹ̀ kàfílí. Tí ò bá jẹ́ pé ọlọ́run ti ṣàlàyé ìran òkè tí ṣẹ̀tọ́ ní kó sí pé ìran kúkúrú ni àbàtì máa máa àmọ́ lọ́dọ̀ àwọn mùsùlùmí ní bá ní wà òkè ìgbẹ́lọ́dọ̀ èèyàn tí wà òkè yẹn ò bá sì ti di wípé kí n ṣe ẹlòmíì lẹ́yìn ọlọ́run ìwà òkè rẹ̀ lè débi wípé kò bá nábì ní ànábì ní ẹ̀wọ̀ gbogbo tẹ́lẹ̀ ànábì káàkiri yẹn mo mọ̀ kí ní o bóun bá sì rí awọ ẹkùn mo ní <laughs> kárí wọ́n dára rẹ̀ ó di àgbà bá ti ń pawọ́ ẹni kí n wá bí wọ́n ní mo sì dé mọ́tà rò ní kásùbá yìí kó lẹ́sìn àláwọ̀ ẹ̀rọ náà wà ní ìrìn kó lẹ́yìn ní kásùbá rọ̀ ká táwọn kò kí gbòòrò sí àtàkì láwọn olómìnira wọn nílé orí yìí tábà ti dárọ̀ tábà ti dárọ̀ pọ̀ àwọn tábà ti dárọ̀ pọ̀ máwọn olókèwé àwọn àwáríyà sí láti mọ́kà à bí bàbá rẹ̀ sàlẹ̀ kànga ló mọ̀ pé mọ́kà kò ń lọ. àbí yorùbá ní ẹgbẹ́ tí àwọn tí máa ń wá dáàbò níbi àjàmú ìwé máa ń lò tí accident bá ṣẹlẹ̀ tí ìgbékọ̀ gbé wọn kó mọ́tò tí ò ní ní accident accident yóò ní àfẹ́tì àwọn wọn nígbà tí wọn lé gbé wọn lè lọ gbé wọn kó lẹ̀ wọn wájú. mọ́kà tí wọ́n náà mọ̀ rògbò ń lọ rí yìí gbòmí ìlànà ìgbẹ́ ń gbé ọlọ ní gbé lọ yóò gbé àwọn ọ̀nà mọ́kà wà mọ́ kò sí ẹni tí èso ò lè mú tó bá ń tẹ̀lé lánàá kò sí ẹni tí èso ò lè fọwọ́ tó bá tẹ̀lé wọ́n ní mọ́ra lọ́kàdọ̀ ráyìn الاعتصام بكتاب الله باب الاعتصام بكتاب الله في ọ̀nà yìí níbi àlàyé ọ̀rọ̀ sí yìí àwọn fẹ́ sọ̀rọ̀ àwọn fẹ́ mú hadith tó ṣàlàyé nípa pé ibi tá a ti lè rí ọ̀nà àbáyọ níbi èṣù lẹ́nu ká ti mú fún ibi tá a ti lè rí guide àbí safety kò ní bí wàhálà sọ̀tán náà ní ká bí mọ́kí ní kìtàbù mọ́ ó sì ní bí mọ́kí kìtàbù mọ́ àgbò ìlú súnà lórí ẹ̀ fúnlẹ̀ sẹ́lẹ̀sì ẹgbẹ́ ló ti sí أتذكرون ببعض أتذكرون ببعض الكتاب أتؤمنون ببعض الكتاب وتذكرون ببعض يلعب النسرين هل تؤمنون أمو يسجون mùsùlùmí lọ mú èsì súnà àkílò wá sí mùsùlùmí ó gbàgbé súnà ó bá ti jẹ́ automatically súnà ní ọ́ tó bá ti jẹ́ súnà automatically mùsùlùmí ní ọ́ lẹ́nu islam wà súnà lọ súnà táyà islam ó lè rárá mo gbà mo gbà yìí wọlé mo kó sí nígbà wọlé táwọn ìwé ẹ̀rọ mùsùlùmí ló ń tó fọ ètò súnà lẹ́nu ìwé rẹ̀ wọ́n kò wá bá àkàlókàn jí lọ́kàlókàn gbogbo ẹ̀yìn ìṣúnmí lágbàáyé o ó yá ẹ máa kí ṣúgbù ìrákà méjì o apáàkó wọn wá ẹni Muhammadu ló mú wá súnà ló ṣàlàyé rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìdájọ́ àwẹ̀tà ń bẹ́ ẹnu rẹ̀ yí àkàṣánú ni tàrọ̀wé àbáyé lóòkè mú tàhájú àjẹsàrẹ̀ ìdájọ́ tó rọ̀ náà asùn lẹ́yìn tó rọrùn súnà lẹ́yìn ló ṣàlàyé gbogbo rẹ̀ tó kò ṣeé ṣe kó jẹ́ ọ̀ká súnà kò ṣeé ṣe bẹ́ẹ̀ náà ni kò ṣeé ṣe kó jẹ́ ọ̀ká súnà wà lóòjọ́ rẹ̀ súnà mo fẹ́ jẹ́ ọ̀ká súnà mẹ́wàá jọ rẹ̀ súnà mo fẹ́ jẹ́ ọ̀rẹ́ súnà mẹ́wàá jọ ta súnà láyé àfáàkù àdókù máa ń àṣà ìkíńkè tí mo lè fi ra wọn rẹ̀ sínú òde lọ́rọ̀ islam lọ lọ́tọ̀ ìgbà tí islam rẹ bá ti lọ lọ́tọ̀ sínú rẹ lọ lọ́tọ̀ islam rẹ ò ṣe náà nìyí. alifasok ẹ gbọ́dọ̀ sínú ẹ bá ti gbé ìrọrùn bẹ́ẹ̀ ti ṣe hajj lára àwọn fasok níbi tí hajj ti ṣe ìwà àgbèrè wúwo ní ìmọ̀ jáde jáde títí mobile phones àwọn tẹ́jọ́ nínú mọ́ṣáláṣí òtọ́kọ̀ òjì ọlọ́dúdé bẹ́ẹ̀ òjì bí ọlọ́run jí fóònù mọ́ṣáláṣí ẹ̀lọ́ gbọ́dọ̀ lọ wí kò tún tún tún jáde bẹ́ẹ̀ alex máa wo olùkọ́lọ́ ń sàánú èèyàn ọlọ́run torí pé ní tí ń dá ọ̀pọ̀lọpọ̀ nǹkan yìí máa ń rìn lójú náà ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn míì tí wọ́n ṣàlàyé ọ̀rọ̀ sí fáwọn èèyàn tí wọ́n ṣe bó ṣe tí wọ́n ṣe àbí tí wọ́n fífẹ́ ní wọ́n sọ̀rọ̀ lọ́wọ́ fáwọn èèyàn wọ́n ní wà sí inú àwẹ̀ kan lálẹ́ táwọn èèyàn kó nígbà sí ọjọ́ àpọ̀ ní wà sí lójijì ni wọ́n lé arákùnrin kan ojú àpọ̀ wà sí rẹ̀ tí yóò ní nínú kó fún mi fóònù mi àbí kí lọ ga jù ọ nínú kó fún mi fóònù mi àbí kí lọ ṣe nínú kó ga jù lọ fọlọ́wọ́n àti bá kó ní ah ẹnu ìjẹsùn ní kí ló ló ṣe ojú fóònù ní láàrin ní òsàn ti gbọ́ wá ti gbọ́ ọlọ́run à ah! fóònù rẹ̀ lójú mọ̀ kó wà ní ọlọ́run ó ti jẹ́ sọ ṣùgbọ́n ìbá ti jẹ máa ń gbó tó jẹ lọ́gbà èmi sọ náà nìgbà ọmọ ìgbà tó ti di wà ní ìrẹ́nu tó qualification wà bíi Dìkẹ́ táwọn ẹgbẹ́ fúdù àrí. Wọ́n lè kẹ́tọ̀ lè gbàgbé lọ́rọ̀ àwọn èyí. Kẹ́tẹ̀kẹ́tẹ̀. Kẹ́tẹ̀kẹ́tẹ̀ gbà. Lẹ́yìn tó yẹ wọ́n bá wí. Lára ẹni tọ̀wọ́n rọ̀ ni. Níbẹ̀ ni, wà ní ọ̀nà tó wá lóbi àjà. Tó ní bí ò bá fọ́n fóònù rẹ̀ pé ìjọba ìjọba. Ó ti ẹni tó ti jẹ so. Títí ìbá jẹ so tó ní èèyàn jáde yìí tí ó bẹ́ nígbà tí mo máa ń gbò náà ní dandan kó jáde àbí rẹ̀ sọ wọlé sọ gẹ ẹsọ rẹ̀ sọ ọgbà kò sí sọ gẹ nílẹ̀ Yorùbá àmà lásìkò ìwà àbàjẹ́ ọ̀tún kúnlẹ̀ kánrin ẹni bá ti sọ àbàjẹ́ báyìí ah ó ti dèso ìmọ̀ fọwọ́ bá ah, ẹ ti dèso ìmọ̀ fọwọ́ náà tó yẹ kí ẹ ṣe ẹgbà fún tàbí kí ẹ kú wọn sínú sẹ́ẹ̀lì kí wọ́n sún sẹ́ẹ̀lì kí ẹ kó jẹ wọn níwọ̀nba kí wọn pé kọ́fíṣẹ́ kọ́ wà gbogbo lẹ̀ tó ti kí àwọn wọ̀nyí ń bẹ wọ́n rárá sí aburú lọ́wọ́ láwùjọ ẹ̀ nínú wọn máa ń sọ wípé gbogbo owó ìjọba tó bá wù gbogbo yẹ sáà ti náà wùyàn múra láti láwọn èèyàn múra wọn ti kẹsẹ̀ rẹ lọ àwọn òkú lọ́wọ́ wọn òkú lọ́wọ́ tó ń já sí ni ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tí kò wọ́n yẹn ní hajj kò الفساق ممن ينتسبون إلى العلم àwọn ìwà òkè lọ́dọ̀ àwọn tí àwọn náà pàtó mọ́ fáwọn náà jáfà ní ẹ̀mọ́ kówó òlú jẹ kọmọ kówó ìjọba jẹ kọmọ kówó aráàlú jẹ kẹrẹfísà tí wọ́n rìn múra ti hajj ó bá ti ṣèjú ẹ̀ẹ́ ìfún ìwájú ọlọ́run ó fúrí o wọ́n tàn án ní tí wọ́n fẹ́ gbà lọ́wọ́ rẹ̀ táwọn náà fi jẹ́ èèyàn ni wọ́n fi ń sọ àwọn ọ̀rọ̀ yẹn fún ọ ẹlẹ́sẹ̀ gbá àwọn àdúgbò túnbá kó sì kó aráàlú lẹ̀ fún wa yóò promosa àwọn ọmọlẹ́yìn rẹ tó ti gé mọ́lẹ̀ àìjójẹ ẹ̀wà yẹn gan ṣe ságbà rẹ ló fi débẹ̀ àyè tó wà yẹn tí nìkan lè bọ́ sọ̀rọ̀ máa gbòdé bá ti wọlé báyìí àpótí ẹ sọ́kì lórí bí àgbàdo bá ti wọnú ẹ̀kọ́ tó jáde máa àwa sọ àyè iṣẹ́ ìjọba asọ́dìbí táàtì máa rárún asọ́dìbí táàtì máa gbẹ̀sẹ̀ asọ́dìbí táàtì máa kọ́rọ̀ jọ lọ́nà ìwọ̀ gbogbo eléyìí ìwà kòkí ìnà ẹlẹ́mí wá sí nílé títí fá òfin wá tó dé mọ́kà àwọn alálàájí ara wọn ló jáde wọn àwọn alájí ara wọn ló sọ ẹ̀dá nípa wọn gbogbo ọ̀rọ̀ sọkúsọ tí wọ́n sọ kù ní nàìjíríà nípa àwọn olóṣèlú wọ́n tún gbé lọ wọ́n tún gbé wá káàbà wọ́n tún gbé lọ sí múná wọ́n gbé lọ sí àràfà bíbí àràfà ti tóbi tó níwájú ọlọ́run mo ti kàmọ̀mọ̀ tó níwájú ọlọ́run mo ti ní ládá tó níwájú ọlọ́run tó lóore tó níwájú ọlọ́run tí anábìrin sọ fún àlẹ́ sọ́dá àti ọ̀sẹ̀lá wípé lẹ́ẹ̀kan lọ́dún bẹ́ẹ̀ lọ́lọ́run máa wá sí sáwọn ayé yóò sì wá nírọ̀lẹ́jọ́ àràfà ó sì sọ ọ̀pọ̀lọpọ̀ àdúrà táwọn ìlú máa ń ṣe níjú ara fáyẹn náà ni àdúrà ọ̀gbàná àtinà dúnìyà hasana wọ́n fi ń àdérò ti hasana táwọn ọ̀gbìnà àdáàbà náà èyí wá ń bẹ́ tó rọ́bà lẹ́yìn àdé àlọ́ sí ibi níjú ara fa kò sì ní kú ní ara fa àfìgbà tó ń bá wọ̀ síbi lára gbogbo tó wù ní ara rẹ̀ ní káàkiri tọ́lọ̀ ní sọ pé wọ́n mọ̀ fọ́rọ̀ bọ̀ fi yí nàìjíríà hajjá fẹ̀lá rọ́pà fẹ̀lá ìṣòkọ̀ ẹ gbọ́dọ̀ wá òkì ìkọ́tẹ̀ náà ní ìgbọ́dọ̀ máa wáyé lára fa ṣẹ́jẹ̀ láwọn ló ṣe ní ẹ àfikọ́nà kó bá ti tún wọn sí ara fáwọn ẹni náà ló ti máa ló ti máa pilẹ̀ ìpàdé tí wọ́n fẹ́ ti tiẹ̀ opposition wọn bá nàìjíríà wọ́n ti rí mọ́kà yìí lọ níbi ìpèlè tí àtijọ́ máa gbé nìyẹn láti máa sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ òṣèlú àwọn àwọn òsì ní sọ bẹ́ẹ̀ nìkan ní kò sójú báwọn sì tún yẹ igi mọ́ àwọn míì náà lẹ́sẹ̀ táwọn bá padà sílé tí wọ́n sì sọ pé wọ́n láti sókọ bóò lọ́nà òsì wá gba iṣẹ́ hajj lọ́wọ́ wa ọlọ́dún já sí lásán ọlọ́dún já sí lásán tó bá ní wọ́n rán ọlọ́ ní ọkọ̀ olówó iṣẹ́ sí ájì náà rọrùn láti ṣe láàrin láàrin ìgbàmùsùn tó bá bọ́ sínú odò ó mọ̀ láyé wípé ẹni wà lọ́kọ̀ ní odò ògidì àníjẹ tí a bá rí odò ògidì ó kẹ́ ní bíbẹ̀ nítọ̀ ìyá tí ẹ̀ tí ń jẹ ó jẹ́ ní tẹ̀fẹ̀sẹ̀ ẹ̀rìn ọ̀ ṣe lérò pọ̀lọpọ̀ ọ̀run nítorí bá ti pọ̀ lọ́kọ̀ pàjù yóò tó bá ti dúró sí gbígbà wọ́n rí ń tẹ̀gbé ògbọ́rọ̀ kó mẹ́rin ìwọ ẹlẹ́sẹ̀ ó ti rápálá lórí tó náà ó ti darí ọlọ́pàá wà lọ́wọ́ ẹ wá sí gbogbo wàhálà ojú ọjọ́ márùn-ún àbọ̀jọ́ mẹ́fà kó mọ́ wà ní ìkẹ́kẹ́ wájú ọ̀nà lára látàrí ìwà òkì ó lè mọ́jẹ́ bọ́ ó lè mọ́jẹ́ wà kéfèé yìí mọ́jẹ́ wà sọ́kúsọ yìí kọ́ ó lè jíjà yìí kọ́ ìbánilókọjẹ́ ní nǹkan ìkọ́tẹ̀ máa ń yàn ìṣẹ́ hajj náà ní súnmọ́ balẹ̀ tí rẹ̀ sí àpadà ajòyè ní fásí wa ẹjòyè kí ni ẹ̀tẹ̀ fi gbogbo rẹ̀ lẹ̀dẹ̀ ní hajj wàlá jidala fi hajj ìkẹ́lẹ̀ gẹ̀ta nìyẹn àríyànjiyàn gbọ́dọ̀ máa wáyé ní iṣẹ́ hajj bẹ́ẹ̀ bá ṣiṣẹ́ hajj bá mi sí omi ò tó fàǹfà ẹgbẹ́ ìjúlẹ̀ àwọn àfáà ní wà láàjìdá ẹ̀lẹ́sẹ̀ hajj الجدال بمعنى المخاصمة أو بمعنى المجادلة بمعنى المخاصمة أو بمعنى المجادلة أدب حجي ọ̀rọ̀ ẹ̀sìn náà lẹ́jọ́ fẹ́ sọ ilé ìlú tọ́ súnà ilé ìlú tọ́ súnà ilé ìlú gbófin ẹ̀sìn mú ilé ìlú gbófin ẹ̀sìn mú lẹ wá bẹ̀rẹ̀ sí ń fàáfàáfà tó wá ní pé ẹjọ́ tó tọ́ sókè yọmọ gbígbà ara ọ̀ ìwọ̀ ìwáyé àdílọ́nà ọ̀tayé náà ní àbọ̀rọ̀ ọ̀tayé náà ní ẹwà àfàmàrà yín lọ́wọ́ títí kálukú lé èyí tí lágbájá sí ó sì jẹ́ ní ẹ̀tún wá lórí náà wá á jí ààrà ọ̀ ọkọ̀ àti ìyàwó gbẹ́mi sórí òjò lẹ́ẹ̀kan ń pàdé nígbà tó wá sí máka ẹ̀tún dé máka náà ẹ̀tún bẹ̀rẹ̀ ọ̀rẹ́ àtọ̀rẹ́ ó dá ẹ̀jẹ̀ fámìlì ẹ̀jẹ̀ ìjẹ̀kan náà àbẹ́sẹ̀ parí pọ̀ wọ́n jọ fún mi sínú òjẹ́ ọ̀kan ó ti ẹni tó ọmọ ọdún omi tí wọ́n sí ọmọ nàìjíríà ẹni sùn fúnra ní yorùbá ní ahá àti ẹni ọgbà ṣe kí ahá àti nígbà lọ́dún súnmọ́ra wọn nínú ẹni bó ti tí wà á ti ẹ̀yìn ọgbọ́ra yín tó ẹ máa ní tẹ́sí máa takora yín ní ìlú takora yín bó bá ti bẹ̀rẹ̀ sí àjọ ẹni fàdà ẹni sùúrù ẹ láwọn máa ẹ jẹ́ kọ́ ọ̀kan ní ó fi ẹ síra yín torí kò sí ẹgbẹ́ gbà tí alákàrà sí tàwa mú mi kódà kò sí tàwa tẹ́bálẹ̀ wà ní àràfà large crowd and izdiham izdiham nas pípọ́ èrò níbi àràfà láyé àràfà yẹn bí yorùbá jẹ́ tó ní àfaradà tó sì ní sùúrù ó kàn mọ́ sàmì ọ̀sùn tàyẹ̀ ó fẹ́ lè sí èrò wà bẹ́ẹ̀ ó fẹ́ yìí sọ èrò wà bẹ́ẹ̀ tó nǹkan wà tí yorùbá ní sọ nípa ìlú gbogbo ní jáwé ìyẹn rú bó ṣe jáwé ìyẹn kù yẹn bẹ́ẹ̀ náà ní ládàá ti rẹ̀ ṣe kí ni ǹjẹ́ kù báyìí bá ti rí sùkà látara rẹ̀ tí wọ́n rí ìrìn látara rẹ̀ ní iṣẹ́ hajj bẹ́ẹ̀ náà ni iṣẹ́ hajj rẹ̀ yóò ládàá rẹ̀ nínú ọjọ́ ọlọ́run tí ò ti padà bẹ́ẹ̀ náà ni bẹ́ẹ̀ bá lẹ̀ ṣe kọ̀wáàtì bí o sì máa pọ̀ àti lókè àti nísàlẹ̀ àfikẹ́ ní sùnmọ́ ara ní wọ́n láti yálà ìhàtì àní nàìjíríà ṣe fàáfà máa búra ẹni máa bùtà títà àgẹ́sì ara ẹni máa sì lérí èmi náà bí o kàlà sí wa lórí bá jẹ́ ọ̀sẹ̀ ìwọ́n kan tí wọ́n parí ìgbà kan náà nígbà wọn padà sí nàìjíríà ó mọ̀ wípé sọmọ ó pa ìbọn ní jẹ́rẹ̀. nítorí sọ yóò sì ló bí ẹ má lè kí ló máa ṣẹlẹ̀ ìṣe àìsí. فمن فرض فيهن فلا رفث ولا فسوق ولا جناح وما تفعلوا من خير يعلمه الله وتزودوا فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب Olúwa wa ní iṣẹ́ hajj ṣiṣẹ́ lára àwọn tá a ní ẹjọ́ rí rẹ̀ ṣe àwòrán ìwọ̀n ìsáwọ̀lẹ́lá kí ẹ lè dúpẹ́ níṣẹ́ ní fọ́lọ́run kí ẹ lè yẹra ní fọ́lọ́run kí ẹ lè wúlẹ̀ fọ́lọ́run kí ẹ lè súnmọ́ lọ́run pẹ̀lú gbogbo ohun tí ẹ bá rà tó rọrùn láti fi súnmọ́ lọ́run kí ẹ lè má kúrò níbi àwọn ọ̀rọ̀ àbàjẹ́ bẹ́ẹ̀ bá ti ṣe lẹ́yìn yẹ̀kúrò hajj kún màbúrúwọ́ iṣẹ́ hajj ni yóò di iṣẹ́ hajj tó máa iṣẹ́ hajj tó bá sì máa rè láyé من حج حج مبرورا مبني بس الحج تسع حج إما مطهرا من من الرفقة ومطهرا من الفسوق ومطهرا من الجدال فذاك هو الحج المبرور فلا جزاء له إلا الجنة إذا حج تجسد ثم هو àwọn sọ́kòbìnrin lásìkò hajj tó mọ́ kúrò níbi ìwà àgbèrè tó mọ́ kúrò níbi àwọn ìwà kòkì tó mọ́ kúrò níbi pé ìyẹn ń bẹ́ ìyẹn jà ìyẹn bá ìyẹn fọ̀rọ̀ mọ́wọ́ ìyẹn náà tí ìyẹn ṣe fọ́lọ́ náà ní bí ẹsẹ̀ hajj sọ̀rọ̀ wọn gbà iṣẹ́ hajj sọ̀rọ̀ bá sì gbà yé kò sí ládàá abẹ́dá òòlù bí kò sí bá ìdílé lónìí jẹ́ sí ẹ̀ kí lásìkò wákàtí lẹ́yìn náà mùsùlùmí àjẹ́ ó bẹ̀ wọ́n láyé kárí tọ́lọ́ kápadà sọ́dọ̀ lójú àdìsíyàmà káàlì jẹ́nà jẹ́ kùsẹ̀rí sí wa ìjà nítorí rẹ̀ dàmú náà nìyẹn tó hajj wa ń kọ́ ẹ̀lú gbogbo àwọn sẹ́wọ̀n yẹn ó kọ́ ẹ̀kọ́ páyà ọlọ́run ojú iṣẹ́ rẹ̀ ó jẹ́ sáwọn wà bàjẹ́ àwọn wà wà burúkú tí gbọmọ lábẹ́ yẹn jẹ́ tí ń kó àlékún bẹ́sẹ̀ yẹn kó jìnà sí ẹni tọ́lọ̀ nítorí rẹ̀ gbé iṣẹ́ hajj kan nìyẹn káàsì máa wípé gbogbo pa ń súnmọ́ lọ́hùn ò lè rọrùn àfi ká jìnà ṣiṣẹ́ àti sọ́kọ̀ àwa lára àbí tẹ̀sí ìlú síwájú bíbí òun lè sọ pé ó páyà ọlọ́run àti kò jìnà ṣẹṣẹ gbogbo ẹni bá ń fẹsẹ̀ ṣeré kí fẹsẹ̀ ọmú tó sọ ẹsẹ̀ bí ìbáàdà kò sẹ́ lọ́wọ́ kan rẹ̀ balẹ̀ àfi kó bá ti rìn jẹ́ àfi kó kú mu àfi mọ̀lẹ́bí ó já lọ́wọ́ rẹ̀ àfi kó gbé sàrá rẹ̀ kọjá ní sàásì àfi kó ṣe bí díà nínú ẹ̀sìn gbogbo dáná ní wọ́n ò tó láyé pèmí òrùlẹ̀ ní òrùlẹ̀ sí inú súnà mi lẹ́kọ̀ọ́ dẹ̀ kì í dẹ̀ kì í ṣe náà bí díà náà ní súnà ti jẹ́ kó ojúṣòwò lọ́sàn-án kẹ́kẹ́ lóhùn sàrá ìyá mi àbá lọ́sàn kẹ́kẹ́ ojúṣòwò ọlọ́run mọ̀lá ọkùnrin bí díà sì tọ́ ni ọlọ́run mọ̀lá ọkùnrin bí díà sì tọ́ ni bóun ti mú torí alóhùn fàṣẹ ní orò wá olú sẹ́mọ̀ nígbà tí ó bá olú sẹ́mọ̀ náà fà ikú ilé mọ́ ẹsẹ̀ ó lè kọ̀ọ̀kọ́ wù ikú ilé náà tó ọpọlọ ti dàrú ọpọlọ ti dààmú psychologically into a result nínú mọ́ àwọn oníṣàlẹ̀ wà ní ta ah, àwọn ẹni ọlọ́run sí ẹ̀dá rí pé pẹ̀lú àyè ìbẹ̀rẹ̀ láti sọ́nà ayé bẹ́ẹ̀ wò ó àlẹ́ ìbẹ̀rẹ̀ wò ó lábọ̀ ọdún wo ló ti kú ìwọ sórí wa ọ̀wọ́ lọ́lọ́run wa ìwọ sórí wa ọmọ bímọ ìwọ sórí wa ẹni gbogbo ní mo mú ní. lẹ́yìn tó ṣe pé èèyàn gbọ́dọ̀ mọ ọgbẹ́ náà kí èèyàn tẹ̀ kò nà kí èèyàn tẹ̀ pàdé ní lójú ọ̀nà tó bí èèyàn bá pàdé ní ìṣe rẹ̀ ní jẹ́ báyìí mọ́. òbí ní à láàyè ìkìnnà ẹ̀yẹ̀ kúnlẹ̀ lòdì jẹ́ ìrọ̀tọ̀ ìyẹn kò ṣeé ṣe kó fíyàwó tó bẹ̀rù ọlọ́run tó bá lóun bẹ̀rù ọlọ́run tàbí tó sàlàyé ìbẹ̀rù ọlọ́run wà fún kì í sàlàyé mi kí ló tó wá sàlàyé mi yẹn lẹ́tí ọ̀rọ̀ tí ó sọ. kí ló tó fi sàlàyé mi yẹn lẹ̀ tí ó sọ. yóò tẹ̀lé àwọn àṣẹ ọlọ́run lókè lọ sáwọn ìwọ ọlọ́run lọ́ọ̀rí sọ pé wà máa tẹ́sà lóhùn mi sẹ́yìn ìrọ̀lá fún ọ́ọ́. وما تفعلوا من خير يعلمه الله ọlọ́dún gbogbo dáadáa tẹ bá ṣe òun rọrùn bàbà àfàìmọ́ ṣe é kódà bẹ́ẹ̀ tí ìṣe tẹ̀ ní lérò nínú ọkàn yín ọlọ́run bàbà ìnáwó alẹ́mọ́gbéra kò sòrò yàrá ló kọ́ iná jẹ̀rẹ̀ àìlú ìwádàá tó fẹ́ sòrò. gbogbo tí kò wádìí sígbà ya rẹ̀ tí ò lè bẹ́ èèyàn kan sọ ọ́ tí ò lẹ́ka òun yẹn máa kó òun lẹ́nu ọlọ́run kò máa. iṣẹ́ tẹ́ wàá ṣe lè wá nípa. kódà níbi eléyìí ọlọ́run fi mọ̀ ọ́n àwọn mọ̀lẹ́kà lórí tẹ́yìn ṣe. وإن عليكم حافظين وإن عليكم حافظين كراما كاتبين يعلمون ما تفعلون kátó wá sọ fọ́nà ọ̀bà tó ní ìmọ̀ ìwé fẹ́ ṣe mú sí ẹni láyé tọ́nà ọ̀bọ̀ ọ̀mà sí ó ṣe ń kọ̀kọ̀ ní ó ṣe ń gbangba ní ara rẹ̀ ló ṣe fún mi ìrọ̀lẹ́ ló ṣe fún mi àlejò ló ṣe fún mi gbogbo ẹ̀ ló hàn sọ́lọ́run kó o tó ṣe ó ti mà àsìkò tó ṣe sí ó ti mú sí kọ́lẹ̀ ó sì ṣe nípa àwọn ìrúgbà ọlọ́run kó o lè ṣe kó tayọ tọ́nà ọ̀bà rẹ̀ fún ọ bẹ́ẹ̀ náà ní ìdákéjì wà máa tẹ́fà àìlúwò ní ṣàrẹ ìjọ aláàbùn lọ gbogbo àìdá tó wá sí ọlọ́run bá mẹ́. ẹ̀dá kù sí àdìsámọ́lọ́ ọ̀rọ̀ lọ́wọ́ ni tó ṣe é ṣe. nìkan náà wọ́n lọ́wọ́ sí sọ̀rọ̀ kan tí wọ́n bá yẹn náà wọ́n káwọn sì kúrò lórí ilẹ̀ tọ́lọ́run àwọn ìbálẹ̀ sẹ́lọ́run àwọn ìbálẹ̀ náà fẹ̀sẹ̀ ṣe láwọn tó fẹ̀sẹ̀ ṣe láwùjọ ṣùwálé àmọ́ kò ṣeé ṣe ibù làwọn fẹ́ lọ tí ò jáde sẹ́nu ọlọ́run ibù làwọn fẹ́ lọ tí ò lórí ilẹ̀ ọlọ́run ó bá sì ní òdó lórí ilẹ̀ ó sì ọ̀dà bíi méjì ẹ̀kú ní ẹ̀rùn lágbára àyàfẹ́fẹ́ lòún bá rìn káàbọ̀ khalifa yusuf ó sì dúó lágbédé kí ni sánmà àjílẹ̀ agbédé sánmà àjílẹ̀ yẹ bá ní olùwọ́lẹ̀ ẹlùmí ló dáa gbogbo ẹ̀dá tí ń bẹ ní sánmà láyé ogun tí wọ́n ń ṣe inú ìmọ̀ ọlọ́ ni wọ́n ṣe sí gbogbo tí ń bẹ lágbédé méjì sánmà àti nínú ẹ̀dá tí ń sẹ̀mí níbẹ̀ ọwọ́ náà ni wọ́n sẹ̀mí lé lórí gbogbo àwọn ẹ̀dá tí ń gbé lórí ilẹ̀ láyé èèyàn ló kéré jù ló ń kà àjẹnú gbó òǹkà jẹ yẹn lọ ó sì lè ṣe ṣe kó ń ka àwọn ẹ̀dá yòókù náà ló tàwọn àjẹnú lọ ewu ni òǹkà sọ́dọ̀ ló gbó náà sí eléyìí ń kèmí àti ẹni lọ asomọ́sẹ́ ẹ̀rí káfíwà àbàjẹ́ rẹ̀ ìwà àbàjẹ́ tọ́nà ń kìlọ̀ rẹ̀ fún wa kánú òun gba hajj yẹn bábá tí ń darí hajj náà wọ́n padà sí ìrìn lọ. kí ni ṣé mi sá kínní nìyẹn à ó ní ẹ ti pàdé ti hajj dé ìyá rẹ̀ sì balẹ̀ ara rẹ̀ sì balẹ̀ gbogbo àwọn obìnrin ilé náà ló ń lọkàn wọn balẹ̀ mo mọ sáré kiri mọ́ òrùkó ti yé wa wà ní ọ̀pọ̀pọ̀ ọmọge ló gbogbo ìjò jíjẹ́ wọn kò ti hajj dé báyìí wọn wọ̀ mọ́ tó dà wọ́n sun ẹkún lórí àbúrò sí sẹ́yìn nígbà àwọn ìyàwó àbúrò ọkàn wọn balẹ̀ ló lé àwọn ìyàwó ẹ̀gbọ́n inú wọn dùn ún lé bẹ́ẹ̀ làwọn ìyàwó ọ̀rẹ́ náà ń pariwo kiri mọ́ wọ́n ní kí ló sọ ọ́ dìbà ìwọ́n ní sẹ́ hajj ni o ń gbòòsì sí hajj dé àfi ìyàwó rẹ̀ nìkan inú kódà ó bá ti kó omi sẹ́bà ìwọ́dà ilé náà nìyẹn kì í ná pàṣẹ gan mọ́ kì í ná bọ́ọ̀bù mọ́ tí àwọn ha wà sí wọn níbi iṣẹ́ hajj òun rárá ń kò tẹ̀lé iṣẹ́ tẹ̀lé òfin hajj yẹn òun náà ló tẹ̀lé lélẹ̀ ní kódà ẹ̀rọ pípa gan ó ti wọ́n náà rẹ̀ báyìí wọ́n hajj dé kí òun wákàtí má gan kúrò ní ah, hajj lápá lára ẹlòmíì ti hajj dé ó dà kò lo hajj rẹ̀ láàrin ọ̀sẹ̀ kan hajj rẹ̀ ìbàjẹ́ kò ló láàrin ọ̀sẹ̀ kan torí yóò ṣe sábàkà náàjì yóò ṣe sábàkà náàjì sábàkà isi sí O ó bá lóun ṣe lójú ẹ̀sìn bídíà ló ṣe máa ló pàwọn afáwọn tó máa ṣe wà sí bídíà ló ṣe bó lè ṣe lójú ẹ̀yìn tó ṣe lójú fàájì ayé náà kó bá jẹ ara torí kó dábàá ti ń pè ní náìtì ilẹ̀ káàárọ̀ òjìlẹ̀ nílẹ̀ yorùbá àbí nàìjíríà lápapọ̀ tọkùnrin àtòbìnrin ti ń rọmọra wọn tẹ́bẹ̀rẹ̀ sí ṣe kìkìkìkì orí ẹ ó ti bàjẹ́ síbẹ̀ orí ẹ ayé ẹ ó ti burú síbẹ̀ àlìjẹ́nà ó ti lè wọ́rẹ́ síbẹ̀ iná rẹ iná ọlọ́ọ̀ ti lè ó ti lè tọ́ rẹ síbẹ̀ iná ọgbẹ́bẹ̀ yẹn kò lè bí mẹ́rin bí ẹ̀ kóra yín lọ́bẹ̀ bí ẹ̀ fúnra yín lóyún bí ẹ̀ pàbò lórí ara yín lẹ́yìn ìgbà tó ṣe bí kí sábàkàdà sílẹ̀ kọ́nù ń pè gbogbo àwọn eléré kàgé wá wọn ló máa kọ́kọ́ kọ́ ọmọ sọ̀sọ́ kú sọ́ ní máa tàgérégé nàlálàájí mi ìní tọ́lọ̀ wọn dá sílẹ̀ lògùn mọ́ lọ́yọ̀ yóò tó fi mí sí fáńdásì ọ̀rọ̀ ní ìtọ́rọ̀ báyìí ẹni ní ó ti di ẹlẹ́ni òjijì ara sí èdè sókè díẹ̀ níwọ̀nba lẹ́yìn tí ò dínú ẹ̀rin kásá àti yíyanu a ní àwọn ṣe hajj àbájì ìrísí tí wọ́n kú ìrísí tí ilẹ̀ jẹ̀rọ àwọn ẹ̀rọ wà ní ìgbà ọ̀pọ̀lọpọ̀ sáré a ní ìjọsẹ̀ hajj làwọn sọ ní ìjọsẹ̀ hajj làwọn àmà lọ hajj àbájì sí ti tiwa ìrísí tí ìbá àti yíyanu èyí mu sọ ẹ tí o bá ti kan yín kò lọ hajj ò bá ìrísí tiwa lé ẹ̀rọ ní kíláàsì torí tọ́lọ́run dà ní iṣẹ́ hajj wọn àfikẹ́lẹ́ mi tún wá sọ wípé níjọ àràfà ẹ mọ̀ ní ṣìṣì kọ́ọ̀lù ẹ àmbẹ́ láràfà báyìí àmbá yìí bẹ́ẹ̀ lọ́wọ́ tẹ́lí ìmọ̀ lọ́dọ̀ mùsùlùmí yorùbá ó ẹ àgbà àwọn afọ àwọn ọmọ yẹn àwọn afọ àwọn yẹn ó dúró àgbà gidi ni wọn ẹ kàn gbọ́ kọ́ọ̀lù wọn àgbà yìí mo ṣe lọ́wọ́ báyìí báyìí báyìí tí ìyàbọ̀ kò kiri lára ta ó sì máa tàwọn yálà bí ẹni àdúrà yín ìkìlì mò ń sí lọ́wọ́lọ́wọ́ báyìí ẹran sáwọn ọmọ kéwù ẹran sáwọn ọmọ kéwù àwọn ẹlẹ́yà fẹ́ lé ẹran fẹ́ lé wọn. a ẹ̀sìn báyìí ló ti jẹ́ nípa ilé hajj lára ta. dọ̀nà wáyé bí ìbá ti lọ hajj dé gbọ́dọ̀ yàtọ̀ ìrìn ẹsẹ̀ rẹ̀ ó yàtọ̀ sọ̀rọ̀ rẹ̀ ó yàtọ̀ ìṣesí rẹ̀ láàrin àwọn èèyàn rẹ̀ ní ti ń ṣiṣẹ́ oníṣẹ́ ọwọ́ oníṣẹ́ ìjọba mo rọ̀ wọ́n bá pọ̀ láàyè nígbà tí aláàjì ti dé báyìí láti ayé kódà ìwà rẹ̀ yàtọ̀ kéde ìfìlà tó kó wálé báwọn èèyàn ní oṣù kókó èyí ṣe tẹ̀sùbá àti kó wálé jáde bí kò ṣe ìwà gbogbo tó bá kò fún wọn ń sá ìjẹta jọka ṣùgbọ́n rẹ sí wọn ni ò ní jẹta oore tó rẹ jáde sí wọn látara àgbọ́ tó gbọ́ ibi sí aláṣẹ tó ṣe oore ẹni mọ̀ bẹ pẹ̀lú wọn láyéláyé وما تفعلوا من خير يعلمه الله وتزودوا فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب ọlọ́run ní wàtásà wàlú ẹ̀pèsè kalẹ̀ azad ẹ̀pèsè pẹ̀lú lọ hajj kalẹ̀ fàínà ọ̀rọ̀ záàlì ìjàmọ́wá ṣùgbọ́n lè bá fẹ́ pèsè èyí tó lóore jù ní ìpèsè náà ẹ̀páyà ọlọ́run wọ́n ní kan nínú àwọn tí wọ́n síwájú wa olùbá Muhammad sallallahu alaihi wasallam ó ní ìyẹn mẹ́rin làwọn gbé tá a bá sì fẹ́ wá sí hajj àní ní ìkẹ̀kẹ̀ lọ́wọ́ lẹ́yìn bàtà bá ní ṣẹ̀ṣẹ̀ àní ní ihe, àní ní anábì ìwò tọ́lọ́mà sáyà yìí kalẹ̀ wípé wọ́n dáṣà wà lóko bẹ́ẹ̀ bá lọ ṣiṣẹ́ hajj ẹ̀mú jẹ́ ha lọ́wọ́ ẹ̀mú jẹ́ nàjẹ́lù lọ́wọ́ ẹ̀ ọwọ́ fẹ́ lọ sí ó ní wọ́n tiẹ̀ ní àwọn ẹni wà lọ́wọ́ tí wọ́n fún ẹ̀rọ owó ah. ẹni ilé olú gbé kalẹ̀ tó fún un tó bẹ́ẹ̀ lẹ́gbẹ́ ní nàìjíríà nù. mo wò ẹ lọ́wọ́ gbogbo ṣe hábì tó ń ṣe gbìyànjú wáyé sì kí tó lè ṣe lẹ́yìn ìgbà tó sanwó plé tẹ̀. kọ́mọ̀jà sí láì mọ́ lówó rẹ lọ́wọ́ ní òǹjẹ́ kó rí ṣe hábì ṣe pé ara ìpèsè kalẹ̀ ní ẹ. lára ìpèsè kalẹ̀ pé èèyàn fẹ́ lọ ṣiṣẹ́ hajj ò ní kó o tọ́jú ara lé kó tó máa múra hajj èyí sọ pé èèyàn múra ṣe hajj ṣiṣẹ́ lọ́wọ́ kó mọ̀ sí ti ẹnu lé fún àwọn mọ̀lẹ́bí mọ́ kí n máa wá ní àná. ibi ìwọ náà ló fi mọ̀ múra hajj lọ́wọ́ ìyàwó wa níbi àwọn afọ́mọ́ ara ọ̀rọ̀ ìyàwó ìjẹun mú jẹun mo sì jọ níbi ọdún léyà tẹ́yìn wọ́n tẹ́yìn òní sí tẹ́mọ̀ bẹ ní tẹ́mọ̀ bẹ nù àwọn jẹun àwọn olùmọ́pẹ̀ràn níbi ẹran tí ó pa níbi iṣẹ́ hajj ní àwọn tòlótòló tó àkùkọ mú pa lẹ́ran tó sì fún olówó ẹran kí wọ́n sì sọ bẹ́ẹ̀ kí wọ́n jíjẹ́ pé owó lẹ́tọ̀ wá dá páropáro kí bíbá ní wọ́n sọ fọ̀hún tí ló dé ẹ̀ àwọn bàbá lọ hajj nìkà kí àwọn àwọn ọmọ wa tọrọ ilé ní ọlẹ́yà àwọn bàbá lọ hajj ńlá ó ní àwọn bàbá wa ìmọ̀ọ́mù jẹta kọ́rọ̀ ní káàkiri ẹ̀mọ̀ ọ̀dá fún wa àti àwọn bàbá ìmọ̀ọ́mù kàmẹ́rà gbogbo àwọn àfáà wa gbogbo àwọn mùsùlùmí tó ti padì tó ti padà síwájú ọlọ́run kọ́rọ̀ ní káàkiri ẹ̀mọ̀ ọ̀dá fún wa. wọ́n nígbà báyìí wọn ọsọ sọ̀rọ̀ wá sí wọn wípé lọ hajj ti lé kó tó lọ hajj ti ta lọ hajj ti ta wá wọn ló débẹ̀ ìwọ̀n tó máa náà tó máa múra. lẹ́yìn náà fàyínà wa gbogbo tó wù kó ti lọ hajj láti ná gbogbo ohun tó bá wù kó jùlọ hajj ló ń jẹ tó fẹ́ jẹ èyí tó já jùlọ ni kó bẹ̀rù ọlọ́run. fa iná sáyánsá ẹ̀rí jáfọ́n wa ẹ̀rí pé ọ̀rọ̀ ìbẹ̀rù ọlọ́run káfáyà ọlọ́run ìbẹ̀rù ọlọ́run káfáyà ọlọ́run. òun náà ni ẹ̀sìn wa ń rọ kiri kálé lórí. òun náà ni ìpìlẹ̀ ẹ̀sìn wa lọ pápùtẹ̀lẹ̀ kí súnà gbólé lórí. bó o ló sì lóò jẹ́ mùsùlùmí tó nípa ọlọ́run bó ló ṣe máa kírun tó máa bàtì jẹ́ bó ṣe máa kírun tó ní fọ́lọ̀ níwọ̀ rẹ̀ bó máa gbàwẹ̀ tọ́kàn rẹ̀ ò ní gbàwẹ̀ toríkèríkà ara ò ní salamu wa salam èèyàn lè dáná sí fún ìrìn àwọ̀ tó kí ló tó ń jẹ ọmọbìnrin ní òsì yọ̀ǹda tóbi rẹ̀ ò tiẹ̀ mọ́ ọ́ ló kọ́ pé girlfriend boyfriend olùbẹ̀rẹ̀ kan sí bẹ̀rẹ̀ kan náà wọ̀lú very funny indeed and ó dẹ̀ wà pathetic ó ní girlfriend nínú kíláàsì ní kẹkẹ sí bẹ̀ láàárín àwọn ọmọ pé ó jẹ́ kọ́sìmẹ́tì ń lọ àmọ́ àwọn ti wọ́ra wọn lára tó ẹni ọ̀rọ̀ tọ́nù yìí òun pé lókun wọn wá dáná fóun tí a ṣe ọmọ ọ̀dọ́ bàbá ti jẹ́ àbíyá rẹ ló gbà lọ́mọ ọ̀dọ́ fún ọ. ìwà àgbèrè lẹ́fẹ́ wù mọ́nà nínú ìjọsìn ìjọsìn yẹ fún mi wọ́n sì gbé ọ̀rọ̀ ọ̀nà lẹ́nu gbígbà kọ́rọ̀ àdìdẹ́nà wọn sọ pé ìjọsìn ìjọsìn yẹ fún mi kí ni jọ́sì bẹ́ẹ̀ kí ni jọ́sì ní ìbínú ọlọ́run sọ jọ́sì ní ìbínú ọlọ́run òun wà tí ò dán ní jọ́sì yìí tí ń bèrè ìbéèrè bí sólè máa dáná fún nínú àwọn ẹ̀yẹ jẹ́bílì káwẹ̀ tó dé wọ́n ti ń gbéra wọn lọ rẹ́sọ́rántì sọ́bráìtì kankan nù wọ́n ti lọ sí bàná fúnra wọn ẹ̀ṣẹ́ o lè bá fẹ́ jẹ́ olùsìn náà tó bẹ̀rọ náà gbogbo àwọn ìwà ẹ̀ṣẹ̀ yẹn bó bá lágbára tó sọ́bọ̀rọ̀ jìnà sí wọn má fẹ́ nínú àwẹ̀ yìí ká nínú nínú nínú lábọ̀ mi lọ́wọ́ mi lọ́wọ́ mi lọ́wọ́ àwẹ̀ nínú àwẹ̀ kí ló mọ̀ gbogbo ìlú mi lọ́wọ́ tẹ́lẹ̀ nígbà tí ìjẹ̀nu àwẹ̀ ṣé ìyá rẹ ni ṣẹ́gbọ́n rẹ obìnrin àbábòrò rẹ obìnrin ṣé ìyàwó rẹ ni tọ́lọ́wọ́ àlókè lọ́wọ́ rẹ after Ramadan lóṣù tó ṣe pé àwọn ẹran náà ò fẹ́ kó tán àwọn ọmọ wa gbẹ̀ ìgbẹ́ kó tẹ̀ sáà tán káwọn lè ráyè padà sí ìlànà yóò pé 19 lẹ́yìn mo ló dọ́gba ju o tí ẹ tó fẹ́ pé twenty yẹn kó bẹ lọ́rùn yóò pè nineteen lẹ́nu bálẹ́bálẹ́ àní á ah, yóò làwọn ètò wa tán báyìí ní ìṣe mo ti mí sí àwọn èèyàn náà àwọn olómi ó mọ sun ẹkún oṣù yìí ó sì díẹ̀ sẹ́kún mọ sun ẹkún rẹ̀ kalẹ̀. ẹ jẹ́ bí ọ̀rọ̀ ọ̀jọ̀ náà mùsùlùmí ẹ jẹ́ kí àwẹ̀ yìí ó fọ̀ wá mọ́kùn bí wà tí ò dá yányá bẹ̀rẹ̀ látòrí ìwà ẹ̀fọ́ ìwà kẹfẹ́lú ìwà dídíà wá sí ìwà mọ̀nàfíkì ìwà kẹta ìwà jẹ̀bẹ̀lẹ̀kùn ìkọ́tẹ̀mọ́yàn ìparọ́mọ́yàn ṣògbófó ìmọ̀sẹ̀dọ́gba láàrin ọmọ síra wọn ìmọ̀sẹ̀dọ́gba láàrin àwọn ìyàwó síra wọn láàrin olórí sẹlẹ̀mù láàrin ìmáàmù síjàmá mọ́sálásí ẹsẹ̀nsì yájì náà nìyí o ọlọ́run parí ọ̀rọ̀ ọ̀rọ̀ àwẹ̀ kí ló fi parí rẹ̀ láìlẹ̀ ọ̀run tàtàkù yóò sọ̀rọ̀ ọ̀run kápárẹ̀ kápáyà rẹ̀ ọ̀rọ̀ hajj náà kásí kí kápáyà rẹ̀ in tó dé làwọn wájú ọlọ́run ká bẹ̀rù rẹ̀ wàtàkùnì yẹ́ ọ̀rún ẹ̀lbà ọlọ́run ní ẹ̀yìn tẹ́ yí pé ẹ̀páyà rẹ̀ alópo alladib العقل العاقل اه الله ذكره اليوم ان في ذلك لايات لاولي النهى الله ما صلى يا رومي يروى لي انتي مصري apẹẹrẹ bẹrẹbẹ àmì bẹrẹbẹ fáwọn nuha àwọn onílà akáyè anuha bimánil akọ yàrá bila akọ ní yantahi الناس من min al-ba'th lárọ́wọ́ ń pe ànúhà ní àtòlò tó bí làákà ìyẹn fi mọ tí ò dá tó kò dá tẹ́lẹ̀ méjì nìsí ajẹ́pẹ́tí bá ti ń wà burúkú ní làákà yìí ìmáàlá torí pàtàkì ọ̀rọ̀ gbé làákà yìí fún wa káfí lè mú kọ̀ǹtú ara wa kó mi tí ò dá ẹni bá sọ pé wá lò ní làákà yìí náà ìwà burúkú kó rọwọ́ rẹ̀ ọ̀rọ̀ burúkú kó lẹ́nu rẹ̀ ìrìn burúkú kó lẹ́sẹ̀ rẹ̀ ajẹ́pẹ́ ìsúnlá káyọ̀. wọ́tàkó ònìyà olùlẹ̀ alibáàbẹ̀ ajá sí bí àwọn tó ní làákàyè àwọn tí bẹ̀rù ọ̀rọ̀ nígbà náà àtẹ̀bá mọ àwọn atíkù sáwọn ẹ̀ ti kọ láyé àwọn ìyẹn kọ̀wé gan emeritus professor làwọn nígbà náà tí gbogbo ìwé tí yẹn bá mọ̀ láyé tí ò bá pọ̀ ẹ̀ kí wọ́n bẹ̀rù ọlọ́run èdè nílàákàyè ẹ̀mà àwọn ẹni ụmụ kọwaa ọmọ balaga ọmọ ụmụ ọmọ falsafa ọmọ kala káàbọ̀ ṣe ń pòfẹ́ ọlọ́wọ́ bá má ń dà láàrẹ̀ àmọ́ wọ́n ti wá mọ́ ogun dáa sọ yìí tó náà bọ́lá o lẹ́nu tójú ńlá káyò bó ti kọ́ lọ́wọ́ fún yẹn ní ìjẹ́jẹ́ tó akọ́nmọ́lọ́pọ̀lọ́ á in fact ọlọ́sẹ̀mù gan tí gbogbo ẹ̀rọ ọpọlọ ẹ̀rọ làákà ìtọ́lọ̀ sí fún yẹn tí ò bá ṣàlàyé ìwọ ọlọ́run fún yẹn kí yẹn fọlọ́ nínú rẹ̀ tí ó ṣàlàyé ìlànà fún yẹn kí yẹn fún ànábì nínú rẹ̀ tí ó ṣàlàyé àwọn tí ń bẹ láyé kẹ́yìn fún yẹn kí yẹn fún yẹn wọn nínú àwọn òògùn ẹ̀rọ ẹ̀yìn nínú àwọn iṣẹ́ ìkóòlù sípò àbáwò mílíọ̀n nẹ́ẹ̀sì irú àwọn ènìyàn bá tó sára ọlọ́mọ sì wá ní òmùgbọ̀ ẹ̀dá òmùgbọ̀ ẹ̀dá iṣẹ́ tí òun wó tù lọ akédanidánilẹ̀ ẹ̀dá iṣẹ́ tí òun mọ obìnrin kẹnu sí àmọ́ akédanidánilẹ̀ òmùgbọ̀ ẹ̀dá lẹ́ni tó ń tọ́lọ̀ tí ò ṣe é torí gbogbo tó mo mú lọ́pọ̀lọ́ pérépéré tó bá ọlọ́run ya alamúnà fọ́ ìṣẹ̀rọ̀ nílẹ̀ àyà àti dúnìyà wọ́pùn àìláyà sọ̀rọ̀ sí gbogbo wọn gbogbo ẹ̀ lóye wọn àwọn ará wọn ya fọ́nfọ́ra ni mùsùlùmí wò lọ́jà fọ́nfọ́ra bó ṣe ń lóye tó ń gbèrú níbi tó ń gbèrú tó ń tó ń lékún bẹ́ẹ̀ náà níbi ẹ̀sìn náà gbọ́dọ̀ máa gbèrú sí níbi ìmọ̀ ẹ̀sìn gbọ́dọ̀ máa gbèrú sí níbi ìmọ̀ ẹ̀sìn kí mọ́nà rẹ̀ máa lékún kí iṣẹ́ rẹ̀ máa lékún kí wà dáadáa rẹ̀ máa lékún torí tó ṣẹ́kù fún wa ló ṣẹ́kù fún wa nìyẹn kì í ṣèwé ló ṣẹ́kù tàbí fíètì yẹn rọ́lá sí ni rọ́lá sí. ọ̀pọ̀ èèyàn ní òní sàtífíkẹ́tì ọ̀pọ̀ èèyàn ní wúlò fún láyé ọ̀pọ̀ èèyàn sì wúlò láyé sàtì náà ni sàtì náà ni sàtì náà ni sàtì náà ni ó sì ń gba ilé ló ń gboyè ilé ó sì ń gboyè ilé ló ń gboyè ilé àmọ́ tí wọ́n bá dàrú mọ́ lọ́wọ́ lórí lórí àfa yóò yà á já òun ní àkókò ọmọ mi sí. wọ́n ní ẹsẹ̀ sùdúrù sáà wọ́n ti kọ̀ọ̀bù mi ẹ̀ kí lẹ́gbẹ̀ẹ́ tẹ̀bá ní òkú pàdé lẹ́sẹ̀ bónà sí bónà àti ń pè gẹ́ẹ́ kí ló mọ̀ rò tí ìrùn fún ẹlẹ́ kí ló lè rò kí lànà bí irú ojú ọ̀sẹ̀lẹ̀ nítorí ṣẹlẹ̀ sáré àníbá ti ṣẹlẹ̀ báwọn òun ya járùn ní òun wà tó kọ́mọ̀ ní ìṣe kódà ẹlòmí ní tó sáré lọ́gbọ̀ ọ̀tẹ̀ yìí tó wà lọ sálùwà láṣẹ ó sì rò pé nígbà tó ń ti dínú ti tó ń ti járùn àlùwà láṣẹ ti kí ó ti bàjẹ́ olóṣì ní burúkú ọpọlọ lóhùn rí lórí burúkú ọpọlọ ní òwò ṣíṣe òwò yìí tó bá sí ní ẹ̀bá wúmẹ́ntì wa in the next five years wà ní bọ̀míà yóò sì kàkún sí ẹ̀ tó bá tàbá yìí tó bá tàbá yìí no gbé fún àwọn oníbà ìlú ibà yìí àwọn oníbà ìlú máa rà ní ibà yìí tó ti máa wọlé fún ẹ̀mí lóṣù ibà wọn wọlé afá èyí ẹ̀ ti fẹ́ fọ́ fún òwò yéè jẹun ọdún fájìlì báyìí mọ̀ fájìlì jáde òtítọ́ yìí nípa ọ̀rọ̀ ẹ̀sìn ní òsì kíṣà ìdájọ́ sí ni bí wò kí sẹ́yìn sábà yìí kò ní sínú tó ń sọ ní àwọn àgbẹ̀lọ́ nìkan kò lè wà fún ní ìmọ̀ ẹ̀sìn ó sì máa fi orí ìtayé náà kó fi kó wà fi mọ̀ wá àtòrí ìtayé àtòrí àtòrí àmì bẹ́ẹ̀ sọ fún àwọn ọ̀tá ẹ̀rọ ń tẹ̀sí ní dáadáa jẹ́ سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك Thank you.